ṣẹlẹ̀ ẹ ṣe rí ọmọ aráyé ẹ wá gbọ́ ọ̀rọ̀ yìí tún lè gidi gan ọ̀rọ̀ yìí mà lè ó gbẹnu tán. ìṣẹ̀lẹ̀ ńlá lè yọ. ẹ ká jọ̀bọ̀ ojú wo ẹ ká jọ̀bọ̀ ojú tó tá a fà sókè tó yíjó borí bọ́bá ayé ò rí i kò ṣẹ̀yìn ọlọ́run bọ́ọ̀mù aráyé bá ṣiṣẹ́ ibi tán wọ́n á tún máa ní pẹ́jálẹ̀ jáǹjẹ sanra olódùmarè ó máa fi àkọ́kàn jẹ̀dá ènìyàn ló sọ̀ra wọn dá tó níjà ẹ máa wí pọ̀lẹ́ ẹ máa wí pọ̀lẹ́ ènìyàn ó máa lé ẹ máa wí pọ̀lẹ́ ṣòro ìṣẹ̀lẹ̀ yìí gàlágà jù máa yá àfi ṣàríkọ́gbọ́n èyí tún jẹ́ tuntun lábẹ́ ọ̀run kàyéfì ńlọrọ̀ yìí jẹ́. mo kí tonílé tàlejò lọ́nílé lálejò lọ́mọdé lágbà lọ́kùnrin lóbìnrin mo kí gbogbo wa wípé a kú déédé àsìkò yìí ẹ gbọ́ mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníà oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ nílé ayé yìí kò sí nǹkan tó sì fàájú pé púpọ̀ nínú àwọn èèyàn ni wọn ò nígbàgbọ́ mọ́ pé ayé yìí àwọn á kú òǹbẹ̀ ìjọ ọ̀pọ̀lọpọ̀ ti rò pé ẹja lẹja ń jẹ sanra ọ̀pọ̀lọpọ̀ rò pé. E tí n bá lù báyìí ó yẹ kó yọ báyìí ọ̀pọ̀lọpọ̀ fi ọkàn sí pé àfi káwọn jẹ èèyàn kí wọ́n tó jẹ́ èèyàn tí kì bá ṣe bẹ́ẹ̀ ni kò yẹ ká rí irú Adédoyin yẹn láyé bírú ẹ̀ bá sì wà kò yẹ kó jẹ́ pé wùwà tí ó máa wù nìyẹn ọ̀pọ̀lọpọ̀ nígbàgbọ́ pé láì ṣe páwọn ṣoògùn owó àwọn ò lè làlùyọ láyé àwọn ò lè jẹ́èyàn ẹ wá bá ń perú wọn ẹ bá ń perú àwọn ẹbí Adédoyin kí wọ́n wá nǹkan fìdílé o tàbí kán fìdílé nǹkan kí wọ́n wá fetí gbéyàwó ọ̀rọ̀ lónìí ohun tó ń jẹ́ ọlà ohun tó ń jẹ́ ọlà ohun tọ́lọ́run máa ń pín ni ọlọ́run ní pín ọlà kìràkìtà kọ́ làálàá kọ́ bá a ṣe ṣe wàhálà tó kọ́ bó bá jẹ́ bá a ṣe ṣe wàhálà tó lélẹ́tò ọba òkè fi máa ń pín ọlà fẹ́ dání ta ló yẹ kó là ta láàrú bẹ́ẹ̀ bá dé sọ́mẹ́ẹ̀lì bẹ́ẹ̀ bá dá àwọn àárín ọjà ẹ̀ẹ́rì ẹrù kàbàtìkàbàtì tán láàrú ó màrú gbẹ̀yìngbẹ̀yìn ẹ̀ náà ń kọ́ kí ni wọ́n fi lè lọ́ọ́ bẹ́ẹ̀ la sì ráwọn míì tó jẹ́ pé inú èsì ni wọ́n wà láàárọ̀ ṣúlẹ̀ tí wọ́n máa yí lórí àga lọ yí bọ̀ àmọ́ ń gbòòṣù bá parí sálárì téèyàn ọgbọ̀n tí wọn ò gbà lòun nìkan gbà sápò ohun tí ń jẹ́ ọlà ohun torí yàn fẹ́ dání kì í ṣẹ̀dá ní fọwọ́ rẹ̀ fa ọlà bẹ́ẹ̀ la rí àwọn kan tó jẹ́ pé wọ́n kánjú ọlà wọ́n rò pé bóyá báwọn bá dúà ẹ̀dá èèyàn ẹgbẹ́ àwọn táwọn pa lẹ́kún táwọn pa ń gbé táwọn lu ẹ̀yà ara ẹ̀ ni ó tètè fa ọlà wá fún wọn ó ṣiṣẹ́ fáwọn kan lóòótọ́ àwọn kan là látàrẹ̀ àmọ́ kí ló gbẹ̀yìn ọlà yẹn wọn ò ṣetán láti bira wọn ọlà tí wọ́n rò pé àwọn là èṣù ní bá wọn kówó kóyákóyá wá wọ́n á sì lo ẹ̀jẹ̀ ẹ̀dá èèyàn wọ́n á lórí èèyàn wọ́n á lọ́kàn èèyàn lọ́wọ́ èèyàn lẹ́sẹ̀ èèyàn tí kì í bá ṣe pé kan náà kí ló kan ẹ̀yà ara ẹ̀dá èèyàn pẹ̀lú owó níní. àjọ̀nú tó ń bá wọn kówó wá òun ni wọ́n ń fún ní ẹ̀dẹ́ èèyàn tí wọ́n ń fún yẹn àwọn bàbá wa mọ́nímọ́ní láyé ìgbà náà láyé àtijọ́ àwọn náà máa ṣoṣó lẹ̀ àwọn náà máa ṣáàdò sára wọn nígbà náà inú kan lu pẹ́pẹ́yẹ inú kí wọ́n lu ẹyẹlé. E nínú kí wọ́n lo ẹdìyẹ <clears throat> àmọ́ lónìí ó ṣe ní láàánú pé odindi ẹni ó làwọn tí sì yìí lò bí irú àwọn Adédoyin sẹ́ẹ̀ gbogbo ẹni tó bá ti ṣe tutù ọlà lọ́tẹ̀ yìí <clears throat> ó di dandan kó jẹ́ pé lóòrèkóòrè ó lè jóṣooṣù ìmí ìlẹ́jọ́ ọdọọdún ìmí ìlẹ́jọ́ oṣù mẹ́fà mẹ́fà ni ó máa gba ẹ̀yà ara èèyàn fi rọ́pò ìmí àní kí wọ́n lọ́ọ́ wá obìnrin tí ó tí ò tí bàlágà wá ìmí àní kí wọ́n lọ́ọ́ wá obìnrin tí wọn ò tí jábàálé ẹ̀ wá ìmí à sì béèrè nǹkan ara ọmọkùnrin tàbí nǹkan ara ọmọbìnrin nítorí wípé àsáfẹ́ lu afẹ́ là náà ni ohun tá a fẹ́ sọ̀rọ̀ lé lórí lónìí òun náà ni oògùn owó ètùtù ọlà òṣù ṣiṣẹ́ oríṣiríṣi èèyàn ló ti bá kó àìmọ̀dí pàdé látara wípé àwọn tí wọ́n ṣẹ́ṣó wọ́n lo dindi èèyàn gbàgbèjì ẹni ló jẹ́ kó ti ṣe àgbákòrú àwọn ẹni báyìí nínú kó jẹ́ pé. Pe wọ́n jọ lájọṣepọ̀ láya lọ́kùnrin lóbìnrin tí wọ́n á sì fi nǹkan ọmọkùnrin ẹ̀ tí wọ́n á fi nǹkan nù ún yóò gbẹ̀kú ni nígbà míì a máa ṣẹlẹ̀ sóbìnrin ó lè jẹ́ pátá àwọ̀tẹ́lẹ̀ rẹ̀ ni wọ́n lò wọ́n fi ṣẹ́ṣọ ògúròdo obìnrin náà gbẹ̀kú ni nígbà míì kẹrèé nǹkan ara obìnrin ni wọ́n gé tí wọ́n lò bí ọyàn ojú ara ọwọ́ rẹ̀ àtàwọn nǹkan míì nígbà míì ẹ̀wẹ̀ ọkùnrin ni wọ́n lò wọ́n gé nǹkan ọmọkùnrin ẹ̀ lọ tàbí kí wọ́n bu ẹ̀jẹ̀ tàbí bu ẹran lára ẹ̀ bí irú eléyìí tó ṣẹlẹ̀ sí Timothy Adégòkè tó jẹ́ pé ẹ̀jẹ̀ ara rẹ̀ ni Adédọ́yìn àtọmọ ẹ̀ gbà lára Timothy gẹ́gẹ́ bí postmortem ṣe sọ. So wípé wọ́n bu ẹran lára ẹ̀ wọ́n sì gbé ẹ̀jẹ̀ torí àwọn rí clotting blood lára ẹ̀ kò sí tádédoyin fẹ́ fi àwọn nǹkan yìí ṣe ju pé ó fi ń rìn níhun ó fi ń ṣe ètùtù oògùn ọlà tó ṣe ohun tá a kàn máa ń rí ni pé ní ìgbẹ̀yìngbẹ́yìn ìgbẹ̀yìn ètùtù ọlà yìí kì í dáa àìmọye oríṣiríṣi la ti rí láti gbọ́ lábẹ́kúta ní èkó nìbàdàn káàkiri ilẹ̀ nàìjíríà káàkiri àgbáyé ó tó bani nínú jẹ́ jù ni pé ilẹ̀ áfíríkà yìí náà ló wọ́pọ̀ sí jù èmi ò gbọ́ rí o ibikíbi tamẹ́ríkà àwọn ọmọ amẹ́ríkà ti ṣoògùn owó rí tàbá àwọn ṣẹ́ṣó mi ò rí rí àbíbì kan ni ká wá sọ pé ilé tẹ̀ ń wò yìí ọmọ Europe ni àbọ̀ ọmọ British ló lọ ṣògùn owó ló fi kọ́lé yìí ó wọ́pọ̀ jùlọ nílẹ̀ Ìgbò àti ilẹ̀ Yorùbá àwọn Haúsá náà ò a ló dídí ẹni láti fi ṣètùtù ọlà táwọn èèyàn ò dẹ̀ ní kí ẹ̀wọ̀n ní ríro kò ní bà wọ́n lẹ́rù kódà nígbà míì wọ́n á máa ní kí wọ́n jẹ odindi ẹran èèyàn <laughs> nítorí pàṣẹ afẹ́ lówó náà ni olórin kan oníláìgbé láìfà ká máa lówó owó owó owó owó ṣáá ni ẹlòmíì ò kí ẹ kí ni ó tìdí ẹ yọ ìbàjẹ́ lòmíì kí ẹ ni Adédoyin adájú tó bẹ́ẹ̀ ṣé bọ́lá ń lo ti Timothy láti fi mú ni gbàgbéje èèyàn ló ti lọ bẹ́ẹ̀ lọ́wọ́ rẹ̀ àwọn ọmọléèwé àbẹ́lòmí tó wá lọ́ọ̀jì sọ́tẹ́ẹ̀lì yẹn ó dá mi lójú pé bí wọ́n bá wá fìdí kókò dáadáa àṣírí tí ó tú lórí adédọ̀yìn ìbá pọ̀ jù báyìí lọ ṣùgbọ́n o ọlọ́run mọ̀ ọmọ fìdí Timothy ṣe olúwa fi mọ fún ni ló ṣe jẹ́ pé ọlọ́run ò jẹ́ kó bọ́ ń bẹ̀ kì í tún wá ṣòun nìkan àtòun àtọmọ tó bí àtàwọn òṣìṣẹ́ iléeṣẹ́ rẹ̀ oríṣiríṣi ètùtù ọlà làwọn èèyàn máa ń ṣe tí wọ́n máa ń rò pé bóyá àwọn ṣàṣegbé ẹ jẹ́ kó yí oníkálukú pé àṣegbé kò sí láyé àṣepamọ́ ló wà ohun tá à ń pè lówó yìí tá a sọ di bàbàrà kì í ṣe nǹkan tó yẹ kó máa kọ̀ǹtró wa àwa ló yẹ ká kọ̀ǹtró owó nítorí pa àbówó láyé ni àwọn kan ti náwó owó ayé wọn ti ná sẹ́yìn tí wọn ò sí mọ́ owó padà wó wọn mọ́lẹ̀ owó padà rẹ́yìn wọn ni. ilé tí wọ́n kọ́ dilé onílé ìmí wà bẹ́ẹ̀ gàgàrà tẹ́ máa wò láwòsí fìlà ó ti dilé àtijọ́ láyé àtijọ́ wọ́n pe mọ́tò kan ní bàbá dúdú ẹ̀yin ìyá mi àti bàbá mi tẹ́ ń wò mí ó dá mi lójú pé ẹ̀ràn tí ajá dúdú mọ́tò ajá dúdú nígbà náà àà kò sí mọ́tò tó dáa tó ohun tá a rí ni pé àwọn èèyàn ń ṣètùtù ọlà torí wọ́n fẹ́ ra ajá dúdú lónìí àpótí ajé lásán lajá dúdú dànù ilé wọn bẹ́ẹ̀ bá dé car park wọn ẹ bá bẹ̀ tó ti jẹrà tó jẹ́ pé ekòló ẹyẹ aláǹgbá àwọn pásẹ́jà tó wà nú ẹ̀ nìyẹn nígbà míì ẹ bẹjọ ń bẹ̀rẹ̀ wọ̀dọ̀ ohun tó torí ẹ̀ jíyàn gbé lánàá tó fi ṣògùn owó ọmọbìnrin míì ti lọ àlọ òde ìmíì ti rà nira nítorí ipá iná ni. abábàbá kan sọ̀rọ̀ ẹ̀ tí gbogbo ayé mọ̀ bí ẹni mowó ni kì í sáàrin Yorùbá nìkan láti mọ̀ wọ́n àwọn òyìnbó náà mọ̀ wọ́n bí ìgbà pé òyìnbó dá owó mọ̀ bàbá Ifáyẹmí Ẹlẹ́bùìbọn nítorí pé tá a bá sọ̀rọ̀ oògùn owó àrípò wọ́pọ̀ jù láàrin àwọn babaláwo tí wọ́n ń báwọn èèyàn ṣe tutù ọ̀la yìí àwọn àfáà náà a máa ṣe àwọn àlùfáà ṣọ́ọ̀ṣì náà a máa ṣe lẹ́ẹ̀kọ̀ọ̀kan àmọ́ àwọn tó wọ́pọ̀ sí jù lọ́dọ̀ òun làwọn babaláwo àwa rí bàbá ìfàyẹmí ẹlẹ́bù ìbọn àbí wọ́n léèrè lórí òṣòlẹ̀ lórí oògùn owó kí ni wọ́n rí sí ohun tí bàbá sọ rèé o ẹ̀tí àjọ débẹ̀. sọ pé òun fẹ́ sẹ́só wọ́n lè sọ pé oṣó yìí o oṣooṣù ni ó máa lò ó nǹkan funfun ni ó máa lò ó ẹ̀ẹ̀kan lóṣù ni ó máa kò sí ní tó burú níbẹ̀ láéláé ńlá àtibá ká sẹ́só ká wẹ oṣó ẹlòmíì tẹ bá rí tí ikú ìwọ aṣọ míì ju funfun lọ ó lè jẹ́ pó sẹ́só ni ẹlòmíì tẹ bá ti rí tó yẹ pé ó ní nǹkan kan tó máa ń ṣe lóṣooṣù ó lè jẹ́ pó sẹ́só ni kò sí nǹkan tó burú mẹ́ ṣùgbọ́n láti wá gba ọ̀nà ẹ̀bùrú àbí láti fi èèyàn ṣe nǹkan ètùtù ọlà ibi tí wàhálà wà nìyẹn kò sí nínú àṣà wa gẹ́gẹ́ bí mo ti máa ń sọ lọ́pọ̀lọpọ̀ gbà a ti ní ọ̀pọ̀lọpọ̀ àwọn àṣàwọ̀ àṣà tó ti wọnú àṣà Yorùbá tí ẹ bá sẹ́só fún yàn wọ́n lè sọ pé igba obì fin igba obì pa igba atare gbogbo nǹkan nígbà nígbà nígbà wọ́n lè sọ pé olóńgbò dúdú ẹ̀tù tí ọmọ mu ọṣẹ ó lè jẹ́ pé ni wọ́n pa sí ó lè jẹ́ àgùntàn ó lè jẹ́ ewúrẹ́ ó lè jẹ́ yẹlé funfun bí oṣó ti lọ́nu ṣùgbọ́n gbogbo èyí tá a wá ń rí lóde òní tá a rí irú ẹ̀ rí kó di pé kán pàdé yẹn lọ́nà kán bẹ́rí rẹ̀ kán náà fẹ́ fi ṣògùn owó kán gé ọwọ́ kán náà fẹ́ fi ṣògùn owó kán àwa ò rí irú ẹ̀ nílẹ̀ Yorùbá kò sí irú rẹ̀ gbogbo ẹni tó bá ti ń fipá wówó wàhálà ni máa ń gbẹ̀yìn rẹ̀ nínú ẹsẹ̀ Ifá kan Ifá ní òfun ọjà afẹ́ bíi ti mórí sowó bẹ́ẹ̀ ni mọ́rùn ṣèjì gbàrà lẹ̀kẹ̀ ọmọkùn bèbèdí rẹ̀ ní sọmọ́sáàjì aṣọ ọba tí kuná yẹranyẹran ìrẹ́lẹ̀ rẹ̀ ni wọ́n fi sọlà igi kan bẹ lóòtú fẹ̀ òfun ni wọ́n ń pè orí rẹ̀ kìkì owó ni ọrùn rẹ̀ ìlẹ̀kẹ̀ bèbèdí rẹ̀ bá oríṣiríṣi aṣọ mọ́sáàjì aṣọ tí ń kuná yẹranyẹran ètò bá rẹ̀ ẹlẹ́ làwọn èèyàn máa ń sà. ntọ́lọ́run bá pé kó rí ẹ̀rẹ́lẹ̀ rẹ̀ bá rí náà ni ìwọ̀nba owó tí ò ní ọmọ ọba ọlọ́fẹ̀ kan wá ń bẹ ọ̀wọ́n rìn lórúkọ ẹ̀ ló wá ní igi tó ń sowó òun ó fẹ́ lọ rèé gùn ka wọ́n ní tó bá ti rẹ̀ ní tó bá ti tó bá rí lọ rèé ka wọ́n wí fún ọmọ ọlọ́fin kò gbọ́ ló bá bẹ̀rẹ̀ sí lọ gun igi bẹ́ẹ̀ ni owó bẹ̀rẹ̀ sí sí nípele nípele lówó bá sí ló bá jálùbọ̀ mọ́lẹ̀ bó ṣe kúnnù ìdí ẹ̀ ló fi jẹ́ pé kò sí èèyàn tí ó fi ọ̀nà ipá tìkúùkù wá owó tí ẹ̀mí rẹ̀ ó ó lè fa ikú òjijì ó lè fa ikú àìtọ́jọ́ àìgbọ́ràn ni ó bẹ̀rẹ̀ sí yin àwọn awo rẹ̀ sódì òfún igi ọjà afẹ́ bí ti mórí sajé bẹ́ẹ̀ ní mọ́rùn-ún ṣèjìgbàrà lẹ̀kẹ́ ó mókun bèbèdí rẹ̀ ní sọmọ́sàjì àsọba tí kóná yẹranyẹran ìrẹ́lẹ̀ rẹ̀ ni wọ́n fi sọlà ọ̀wọ́n rí ọmọ ọlọ́fin lóhun ó ka wọ́n sá ti ní ò gbọ́dọ̀ ka ìgbà òfún pọ̀ wọ́n rin sọ́jà afẹ́ ariwo ẹkún sọ bí òfun ṣe pa òun ní sọ́jà afẹ́ nu ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá à ń rí nílẹ̀ Yorùbá tó jẹ mọ́ owó owó owó owó nínú ẹsẹ̀ Ifá kan Òtúrá Gàsá Ifá àti ìwòrìwówó ni màá fi ṣe ìkádìí ọ̀rọ̀ mi yìí nílẹ̀ yorùbá ẹ rí i pé àwọn àkàndá èèyàn òun ni abuké ike tí ń bẹ ní àyà abuké òun ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ń rò pé owó ló wà ń bẹ àti ètò wà lẹ́yìn nítòótọ́ owó ló wà ń bẹ níjọ́un ṣùgbọ́n ó lè má sí owó ń bẹ mọ́ nísìn lọ́pọ̀lọpọ̀ wá sọ pé abuké ike owó ègbè ọ̀rọ̀ babaláwo ojú gbé nukifá fojú gbé tìǹà rè dáko lẹ́sẹ̀ òkè ojú gbé yìí àgbẹ̀ ni ẹsẹ̀ òkè ló mú oko rẹ̀ sí alábàáhùn ni ẹnì kejì rẹ̀ tó jọ mú oko tira wọn ó wá bẹ̀rẹ̀ sí í ṣe wàhálà ó dáko lọ́sàn-án ló wá dijọ́ kan ló méjì ló fi kẹta gbogbo wàhálà tó ń ṣe yìí kóun tiẹ̀ dolówó kọ́kàn ó balẹ̀ kóun nísinmi lọ́ọ̀dáfà ah, wọ́n ní kó bọ́ wọ́n ní yóò di olówó ọkàn rẹ̀ ó balẹ̀ pé òòṣà ni kó bọ́ Ọbàtálá ọbàtà àìsà ó ṣe tutù tí wọ́n ní kó ṣe gbà tí ó dìjọ́ kan abuké gbogbo àná la máa mọ̀ pé àwọn ẹrú òòṣà àwọn ẹni òòṣà arọ àfín àràrá abuké àwọn èèyàn tó jẹ́ pé wọ́n jẹ́ pé wọn kì í wọ́n ní ilé òrìṣà nu òòṣà Ọbàtálá tá à ń bọ nílẹ̀ Yorùbá ó ní Ọbàtálá Ọbàtárìṣà ọba tapatapa tí bá gbòde ìrànjẹ afúnni nígbà fáìní ọ̀sẹ̀ nìkan dígbà ẹni onímọ̀ dá ojú onímọ̀ dá imú oní gbogbo búre mọ́kànlélógún tó wà lára èèyàn Ọbàtálá ní máa dá Olódùmarè ní máa mí èémí sí àwọn èèyàn àmọ̀ tí òòṣà alábàámọ̀ òun náà ṣe máa ń pè ní alámọ̀ rere òòṣà alámọ̀ tó bá ti ní ẹ̀mí sí ìgbà náà ni ẹ̀mí ó dé ara rẹ̀ tí ó dé èèyàn èèyàn kọ́ ni à ń lọ lónìí ìta fẹ́ sọ ni pé apuké kan wá wà lọ́dọ̀ òòṣà láti máa rán níṣẹ́ láti ìrànjẹ́ ilé lọ ìrànjẹ́ oko ojúgbé sì jẹ́ èèyàn tó lawọ́ onínúure ni ó sì ń fẹ́ kó ń nílọ síwájú ètùtù tí wọ́n ní ó ṣe ó ṣe bó bá ti rí abuké tí ń rìn lọ tó bá jẹ́ iṣu ló sun yóò ní ẹ máa bọ̀ ẹ káàbọ̀ ẹ rìn wá ẹ gba so ẹ dún ẹ gba so ẹ dún ẹ jẹun yóò fọ abuké kò mọ̀ rí o tó bá jẹ́ àgbàdo ló sun ẹsẹ̀ ọ̀nà ni oko rẹ̀ wà tí abuké bá ti ń lọ àwùsá ah, àti eh, àgbàdo tá a sùn ni ẹ̀yin náà gbà ń yọ lọ. inú rẹ àti ọ̀yàyà tí ojúgbé ń ṣe ó wá kún abuké lójú pàtí òdìjọ́ kan ló bá sọ fún ọ̀gá rẹ̀ Ọbàtálá Ọbàtáìsà yìí pé bẹ́ẹ̀ ṣe máa rán òun níṣẹ́ òun òun fẹ́ kẹ́ ẹ bóun ṣe nǹkan kan ọkùnrin kan wà tó dá oko sẹ́sẹ́ ọ̀nà báyìí tóun bá ń lọ tóun bá ń bọ̀ gbogbo nǹkan tó bá ní níjọ́ ọṣù níjọ́ àgbàdo njọ àwùsá njọ ìṣòro yóò fún un yóò tún ní kóun ó jẹun kóun ó mú mi ó fẹ́ kẹ́ ẹ bóun ràn ah, àwùsá lábá ní òbúrú Ọbàtálá bá mú ìwo àbá ìwo àṣẹ rẹ̀ ló bá pàṣẹ fún ike tí ń bẹ ní ẹ̀yìn àbùké oníkíké lanu ike lanu ló bá kó owó owó ìlẹ̀kẹ̀ iyùn ṣẹ̀gi wọ́n ṣàjọ ó kó gbogbo ẹ̀ sínú rẹ̀ ó ní kíkẹ́ ọ panudé èké panudé ó ní tí ó bá ti dọ́dọ̀ ẹni tí ó pé máa ń sìn lóore ó ní kó sọ pé kó máa fọ́ra ìké ẹ̀yìn yìí o pàtó òdìjọ́ náà bí ojúgbé tó ti rí ah, ẹ káàbọ̀ ẹ rè wá ó ti mú su ó ti ní ọ̀gá bóun tẹ́ máa lọ tẹ́ ẹ máa rí òun bàbá kan ní máa rán òun níṣẹ́ láti ìrànjẹ ilé tó ń lọ ìrànjẹ oko wọ́n ní kẹ́ ẹ máa fọ́ra ike ẹ̀yìn wọn bó ṣe bẹ̀rẹ̀ sí fọwọ́ra báyìí ni owó owó bá ń tú jáde ìlẹ̀kẹ̀ ń tú jáde gbogbo nǹkan mèremère ah bó sì ti tú jáde tán lọ́ba panudé lọ́ba kú ọjọ́ lọ́ba lọ bí ojúgbé ṣe dolówó ni ló bá di pé ó rẹ̀ rú ó yáwọ̀ fà ó ra ẹṣin ó kọ́lé ọkàn rẹ̀ balẹ̀ kò tiẹ̀ wá kó mọ́ alábàáhùn tí wọ́n jọ wá wà ní ẹ̀gbẹ́ ara wọn pé ọ̀sẹ̀ kínní ọ̀sẹ̀ kejì òun ọ̀mọ̀ rí ojúgbé ah, kó òun wá lọ rèé bá kó òun yẹ̀ wò tó bá ní láti bí oṣù mẹ́ta gbó kó ẹ̀ ó ní òun kó mọ́ ọ ní ọkọ̀ òun ti balẹ̀ ẹrú ìwọ̀fà àwọn ẹrú ló tẹ̀ nìkan máa lọ sóko òǹgọ̀ ọ̀ráyè dóko mọ́. tòwé ìrìnnà láìsí kọ́nu ńkọ́ ọ̀gá ni Fox Excellence Able Travels and Tour Limited ṣé wọ́n ní ẹṣin tó ṣíwájú ni ló gba fe wọ́n ṣètòwé ìrìnnà lọ sílùú Mecca òun Jerusalem ètò iléègbé lókè òkun iṣẹ́ kíkọ́ kíkẹ́kọ̀ọ́ lókè òkun pàápàá ètò fún wíwọlé sílé ẹ̀kọ́ American University Mauritius fún diploma two to four years degree program àtàwọn ẹ̀kọ́ míì tó o sì lè lò láti parí ẹ̀kọ́ rẹ ní USA UK Malta Philippines Italy níbi táwọn ọgbà ilé ẹ̀kọ́ wọ̀nyí wà Fox Excellence Able Travels and Tour Tour Limited ló ń bá ní ṣe é nírọ̀rùn. wọ́n gba òǹtẹ̀ lọ́wọ́ ìjọba pẹ̀lú àwọn àjọ tó ń rí sí ìrìn àjò ojú òfurufú. wọ́n ti ṣe é fọkàn tán. ìgbésẹ̀ wọn yára kọ́kọ́. kàn sí wọn lónìí lólú iléeṣẹ́ wọn tó wà ní nọ́mbà. twenty three b Sokeni road òkè ìjẹun Abẹ́òkúta Ògùn state. ẹ tún lè kàn sí wọn ní www.excellencetravels.com.pa tàbí kẹ́ ẹ pè wọ́n lórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn Philippines plus six three nine six nine three five five zero one six seven Mauritius plus two three zero five eight four six two zero nine six. ẹ sì lè kàn sí wọn lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ti nàìjíríà plus two three four nine zero five five zero five two four seven two Fox Excellence evans travels and tours araba ní bàbá ẹni abálábà ní bàbá. àwọn tí wọ́n mọ oyún ìgbín nínú ìkarahun àwọn tó jẹ́ pé babaláwo tó mọ fá oníṣègùn tó mọ̀ pẹ̀lẹ́ àwọn tí wọ́n mọ ohun tó ń jẹ́ oògùn owó ọ̀rọ̀ la gbọ́ lẹ́nu wọn yẹn ní ayé àtijọ́ bàbá ní tí wọ́n bá fẹ́ ṣoògùn owó ńgbà náà tàbí wọ́n fẹ́ ṣe ájò ọ̀la kò sí tó ń jẹ́ alo páàtì èèyàn bó tiẹ̀ ti nǹkan jẹ́ pé gbàtírù wa yìí máa gbọ́njú làwa ti ń gbọ́ pé wọ́n fèèyàn ṣòwò ààrẹ ni tó lo àwọn ọmọ ààrẹ ni tó lo díndín èèyàn ààrẹ ni tó làgbàlagbà àwọn lèmi wà tó jẹ́ pé nígbà tí wọ́n bá ṣe nǹkan yẹn fún wọn tán wọn á ní kí wọ́n gbé ètùtù yẹn kí wọ́n gbé lọ sínú ilé wọn <clears throat> àìmọye ilé tí wọ́n ti rí. Si tó jẹ́ pé wọ́n á bá ẹni tí wọ́n ń wá láti bí ọdún mẹ́ta mẹ́rin tí wọ́n á bá igbá lórí ẹ̀ tá a gbé gbadá ní látijọ́ òun ẹni tí ṣe kínní náà a máa bá wọn wá a máa bá wọn wó nítọ̀ kódà ẹlòmíì lọ́mọ bíbí inú ẹ̀ pàápàá níbi tó burú dé hmm. nítorí owó ayé nítorí ohun tá a máa ná tá a bá láyé tá a máa fi sílẹ̀. Si àwa wà láyé sí làwa bá wọn náwó yẹn àwọn kan ti kọjá táwọn náà ná wọ́n dà á lẹ́gbẹ̀ẹ́ ìgbẹ̀yìn ni bó ti hùn kéèyàn ní tó láyé kò lè gbé wọ sàárè torí wọn kì í náwó nu sàárè ayé kan la ti ń bọ̀ nínú oyún wọn kì í náwó ń kódà oúnjẹ tá à ń jẹ ń pàápàá ó yàtọ̀ sóúnjẹ táyé yìí ayé kan la wà yìí nígbà tá a délé ayé ibẹ̀ lówó ti wúlò ó tó wá bani nínú jẹ́ ni pé ìwọ̀nba àsìkò tá a ní láyé ìyẹn náà láàfin ṣiṣẹ́ afẹ́jọ́lówó ni o afẹ́jẹ́ni tí ó jìyà ni o nírìn àjò méjì tó kù tá a rìn ìrìn àjò ayé bọ́ sí sàárè sàárè bọ́ sọ́dọ̀ ọlọ́run iná ni àbálùjánà fúnra wa láṣìṣẹ́ béèyàn bá wá dájúdájú tó wá wo ọ̀dà ọmọ ẹgbẹ́ ṣoṣoṣoṣo tó jẹ́ pé ìtókù fún un òní kó kì ọmọ ẹ̀dá ẹgbẹ́ mọ́lẹ̀ kó gbẹ̀mí lẹ́nu ẹ̀ àwọn tó sì ń ṣiṣẹ́ ẹ̀ka yìí wọn á dájú jọṣẹ lọ ẹ̀rù kì í bà wọ́n ara kì í rí wọn ẹ̀dá ẹgbẹ́ yín ẹ̀sìn ìbí máa kọ̀bẹ mọ́lẹ̀ á du bí ẹni du ẹran ni kò sì ní rí lára kò ní bẹ̀rù kódà láti pa ẹran láti pa ẹran ẹlòmíì á máa gbọ̀n báyìí ni torí pé ó rí pé ẹ̀mí kan lòun fẹ́ gbà yìí ká tó wá sọ pé ká dájú débi wípé ká kí ẹ̀dẹ́ èèyàn ó ti di ẹni mọ́lẹ̀ ká dù bí ẹni dù ẹran torí ipá wà fẹ́ lówó. ẹ sọ fàdédoyin àtàwọn ọmọlẹ́yìn ẹ̀ àtàwọn ẹbí ẹ̀ àti irú wọn bẹ́ẹ̀ irú wọn bẹ́ẹ̀ irú wọn bẹ́ẹ̀ tọ́ọ̀tì kù láyé tọ́wọ́ ò tí ì tó ẹ sọ fún wọn pé tógun bá jẹ lọ ọgbọ̀n sì jẹbọ̀ bíbélì sọ pé a ó yẹ ẹ̀ṣẹ̀ bàbá wò a ó bẹ̀ṣẹ̀ bàbá wò lára ọmọ kódà láti ìran kìíní déèràn kelò ló pè é bóyá déèràn mẹ́tàlá bíi méjìlá dẹ̀ ni ohun tá a bá ń ṣe lénìí à ń kọ ìtàn sílẹ̀ ni bíjọba bá rí ọmọ Adédoyin mú láyé yóò jìyà ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ bíjọba ò bá sì rí mú láyé yóò padà jìyà ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ àfi tí ó bá kú láyé ìlókù ibi tóun kò sá lọ dé kedere báyìí ni lójú ọlọ́run ọbẹ̀ lẹ́dàá ọlọ́run ìṣetán láti mú ni níjọ́ tọ́lọ́run ó bá mú wọn á kọ̀ ka mẹ́sẹ̀ ògbèjì báyìí ni tóun náà ní rọ́nà àbáyọ ọlọ́run ìṣetán láti mú ni kí là ń gbé tàǹgbé kí ló lè tó yìí ẹ̀dá ọmọ èèyàn ẹgbẹ́ wa ẹ̀rù òsì ní bà wá àní wọ́n á tún ṣe ara èèyàn yẹn jẹ fẹ́lómìn á tún jẹ́ sẹ́nu ẹ̀ torí pé ṣàfẹ́ lówó kò ní yà wá lẹ́nu wípé ńgbà míì wọ́n á máa jí ọmọ òkókó gbé ọmọ òkókó ọmọ ẹ̀jẹ̀ run tó wáyé wá jayé tí ò tí ì dá nǹkan kan mọ̀ wọ́n lè fi gun ọ̀sẹ̀ fẹ́ lòmí eh, eh, ah, ẹ̀dá mà dájú o wọ́n lè fi gun ọ̀sẹ̀ fẹ́ lòmí tí wọ́n á sọ fún pé máa fi wẹ̀ jọ́ kẹtàkẹtà tàbí jọ́ kejekeje nínú odò tó bá ń tàn bó bá ṣe fi wẹ̀ tó lówó ẹ̀ ṣe máa máa ya tó ẹ wá bí pé mo ló fẹ́ gbowó ọ̀hún lọ ṣebí yóò nà láyé yóò filẹ̀ ni ní ìgbà tó ti pẹ́ díẹ̀ báyìí àwo sinimá kan wọ́n pè ní ọlọ́ládé mr money bọ́lọ́ládé mr money ṣe lówó tó hmm. kí ló padà ṣẹlẹ̀ sí gbogbo owó tó ná láyé tí ò ṣiṣẹ́ nígbà tó kúrò láyé ó padà lọ ṣiṣẹ́ ní ayé tó súnmọ́ tí kìí ṣayé tọ̀run gbogbo tẹ̀dá bá ṣe lénìí à ń kọ lẹ́tà lẹ́ni o níjọ́ tọ́lọ́run ó bá ní kí màláìka ó máa ka lẹ́tà yẹn fún wa bí eré ni gbogbo wa bá ṣe lénìí tàn ní lọ́la àmọ́ àwọn lémi tẹ́ máa wò láàrin ilẹ̀ Yorùbá yìí tẹ́yìn àròpé létí kẹ̀jìkẹ̀ ni tó jẹ́ pé oògùn owó ni wọ́n fi pinlẹ̀. wọ́n á dẹ dájú jọṣẹ́ lọ àwọn tó ń ṣe bẹ́ẹ̀ wọn ò lójú àánú wọn ò bẹ̀rù ẹ wo ẹ wo irú Timothy yẹn òun nìkan láàrin gbogbo ìlú ọlọ́dẹ̀ fayọ báyìí láàrin ìlú ẹ̀ láàrin àwọn ẹbí ẹ̀ láàrin àwọn àwọn tó ń ṣe lóore ọlọ́run ni kó já láàánú ọmọ sí wọn ẹnìkan wá dé ó wá gẹ́mi ẹ̀ kúrú ó sọ̀rìn àjò ẹ̀dín tó yá irú ẹni bẹ́ẹ̀ wá lòun fẹ́ lọ lọ́fẹ̀ẹ́ ẹ ti mọ̀ pé bínú ọlọ́run ti wà lórí ẹni yẹn lọ dórí gbogbo ìran ẹ̀ àfẹni tí ò bá bá ná nínú owó yẹn ló kù tó bá polówó òun náà kára ẹ̀ kún tí wọ́n bá pẹni re ẹni pàtàkì nílùú òun náà máa yọjú whereas ó ti níye ìgbà tó ń pa àwọn èèyàn tó ń fi ẹ̀jẹ̀ wọn ṣe tutù ọlà wọ́n tún wá dájọ́ kú fún tán bó kọ̀rọ̀ kó fọwọ́ bójú kó tilẹ̀kùn mọ́rí kó máa ké kó máa bi ọlọ́run ọba fún dáríjì ọlọ́run lọ àpíìlì <laughs> So ohun tó pamọ́ sẹ́dá kedere ní báyìí lójú ọlọ́run ẹlẹ́dàá jẹ́jẹ́ <laughs> mọ̀ pé ní tá à ń sọ yóò yọ ọmọdé sílẹ̀ kò yọ àgbà sílẹ̀ àtọmọdé àtàgbà ló fẹ́ ṣoògùn owó ló fẹ́ méèkì owó báyìí nísìn fídíò kan rèé mo fẹ́ fi rán wa létí ni ó ti ṣẹlẹ̀ láti bíi last year ọkùnrin yẹn tún fẹnu ara ẹ̀ sọ pé mo rẹrun èèyàn mo fẹ́ lò ẹjọ́ o ẹrun èèyàn jẹ́ran nọ́mọ̀ tí èèyàn sọ pé òun fowó ra òun fẹ́ lò ẹrun èèyàn mò ń bọ̀ ẹ̀wò tí mò ń sọ rè. orúkọ mi ni Yusuf Tiyamiyu. kí ló gbé yín débi. mo ra ẹran ènìyàn lọ́dọ̀ Masur. lọ́dọ̀ tí mo lè rà. mo ra ẹran flex mo ra orí mo ra orí ènìyàn. twenty thousand mo fẹ́ lò fún nǹkan àánú. kí ni jẹ́ nǹkan àánú ẹ ṣàlàyé ẹ̀. nǹkan kọ́nà lè ṣe sá. lọ́wọ́ Masur. lọ́wọ́ mi. bẹ́ẹ̀ ni ẹ ń tó jẹ́ kí n mọ àwọn àrímọ́. ìgbà wọlé bẹ̀rẹ̀ ní iṣẹ́ yìí. sí tí mo ń rárá mẹ́rin rà rí bóòlù ẹsẹ̀ mọ̀ kọ́ńtà. ẹnìkan ló sọ ló sọ fún mi pé n tó rárá o. Tọ́lọ́ ẹni tó tà fún yín. Ẹni tó tà fún ẹni tó gbé fún mi nìyẹn bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni, Masuru, Tajude bẹ́ẹ̀ni òótọ́ ni. ẹni ló mú ẹnìkan á mi bí ọ̀rẹ́ rẹ̀ wọn la wá la pa la taari rẹ̀ fún àfa. Hmm, ẹni ló mú wá ló mú wá fèmí mi mọ tí wọn jọ sọ bọ ìgbà àtọjọdọ mi lọ láṣẹjú sí mi pé òun sáfẹ ká pa ni kí lè fi pa kí ló lè lè. ẹlẹ́ẹ̀kejì lélẹ̀. tàkọ́kọ́ obìnrin ni tàkọ́kọ́ yẹn. obìnrin yẹn mi ni mo dá mọ̀. ẹ báwo lè ṣe pa tàkọ́kọ́ àti kejì báwo lè ṣe pa wọn. bàbá ti pa fún ọ lọ́rùn náà ni. ẹ fún ọ lọ́rùn. bẹ́ẹ̀ ni. ẹ wá lẹ́yìn ìgbà yẹn wá bí ẹran díẹ̀ díẹ̀. látàpá hmm, àti ẹ̀fẹ̀ hàn tó bá nídìí ẹnikẹ́ni tó mú ẹni tó mú yàn wá dà ẹni tó mú yàn ló ó kó ni Lukman ló kọ ẹ ẹ bẹ́ẹ̀ ni. kí ni ọ̀rẹ́ ọ̀rẹ́ yín tẹ mú wá kí ló ṣe fún yín tẹ mú wá pa. kò ṣe nǹkan fún mi kò ṣe nǹkan fún mi ó kàn sọ a kàn sọ pé kó wá dùn àwọn pé kó wá bá wọn ṣiṣẹ́ oko mi ìdẹ̀mọ̀ yìí pé pípa ló máa láàsì ìrìnlẹ̀ mọ̀ pé pípa ló máa láàsìsì gẹ́gẹ́ bẹ́ẹ̀ ló ṣe jẹ́. wọ́n nígbà tẹ mú dé ṣẹ́jú sáwọn pé káwọn pa ẹ̀wá lẹ́ẹ̀mọ̀ kó o lè ṣe pílẹ̀tẹ̀ pílẹ̀tẹ̀ sí wọn. Ah, mi ò gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ló ṣe rí ṣá. ẹ gbójú sókè ẹ gbójú sókè gẹ́gẹ́ bẹ́ẹ̀ ló ṣe rí pé ẹ̀yin lè ṣẹ́jú pé kán pa. Ah, mi ò sọ pé kán pa ọ ṣùgbọ́n ọ̀tọ̀ ni tí wọ́n sọ pé àwọn fẹ́ bẹ̀ tẹ́lẹ̀ wọ́n sọ pé iṣẹ́ oko ni kó wá bá wọn ṣe ṣùgbọ́n bọ́n ṣe pààyàn náà àwàwí à ń bẹ̀ náà. ọmọ ọdún ẹ ti mọra pọ̀ lọ́rọ̀ yẹn tó mélòó ah o tó bóyá bíi three years sa bẹ́ẹ̀ sa. àwọn náà ni náà mo bó ṣe máa ń lọ mọ́ ṣe nítorí fẹ́mi ìjọ yẹn ò bóyá five thousand lọ èlò náà fún mi. five thousand náà fún mi ó dẹ̀ tó jọ́ kejì kan tó fún mi. ẹnì kejì tó. ọ̀gá ẹ. ẹnì kejì tó. fún mi ní àkànbẹ girlfriend wọn nìyẹn ẹni ẹlẹ́ẹ̀kejì yẹn ẹ̀gbọ́n mi ló jẹ́ ará àdúgbò lájọ ń gbé ẹ̀gbọ́n mi àdúgbò ó gbé fún mi two thousand bẹ́ẹ̀ ni wọ́n fi ṣètùtù owó ni. Is it a good month. Is that a good month? The Megan Fire says of us. If I mean. Ah, àṣé lóòótọ́ ni pé ìlera tẹ̀rí yẹn òun gangan ló ògùn ọ̀rọ̀. ǹjẹ́ ti ẹ̀ mọ̀ bí ká gbọ́ pọ́n kó ṣe é gbé. kí a nọ sẹ̀ kó ṣe náà. ìyẹn gangan ni wọ́n ń pè ní mo wà lóní kan pé àlàáfíà tẹ́yọ̀. ìyá ìwà gbọ́ nípa ilé iṣẹ́ oea and sure spices. tí ọlọ́run jogún àṣírí tewé tegbò fún láti fi wá ìyanjú sí àìlera ẹni. irú àrùn wo ló ń bá ọ fíra. ṣé jẹjẹrẹ ni. ìdákọ́lẹ̀. ikọ́ àti àrùn míì tí ò ṣeé fojú rí. ẹ má wúrò oògùn jìnnà mọ́. ó yá ní ilé iṣẹ́ oea herbs and shrub spices. àwọn oògùn wa ní ọṣẹ kòkó. pnen herbal tea favour soap. pnen e cream àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. fún ìbéèrè àti àlàyé lẹ́kùnrẹ́rẹ́ kàn sí ilé iṣẹ́ wa tó wà ní ìpínlẹ̀ Ògùn. oea compound along old Ondo Benin express road adjacent Bena farm junction beside beside Ogun State College of Health Technology Ilese Ijebu Ogun State Sabini, ní ìpínlẹ̀ Èkó block four one two flat two opposite Old Olympic office ilé ìwé bus stop Jakonde Estate Òkèafá Ìsọlọ̀ ẹ̀lú ẹ̀ plus two three four nine one five zero four nine one one six nine tàbí plus two three four eight one eight six five three six four eight zero OEA apps and short prices ló wí pé má fi ìlera rẹ ṣeré rí i dájú pé o wà lórí kàńpé. <laughs> mi ò rí kí ẹ̀dá dájú tó báyìí rí kí ló gbé yín débi òun rẹ́rìn èèyàn òun rorí èèyàn ní èlò ní twenty thousand kí ló fẹ́ fi ṣe òun fẹ́ fi ṣe nǹkan ọnú kí ló jẹ́ nǹkan ọnú kọ́nà lè ṣí so orí èèyàn ló máa lọ ṣínà fún ní tó máa sọ ṣẹlẹ̀ sí most of them ni pé. Pe èṣù ló fún wọn èṣù náà dẹ̀ ni ó padà kó bá wọn á bu ìmí lọ́wọ́ nú wọn tó rà àkọ́mọ pé yóò lówó láyé gbogbo ẹ̀dá tẹ́ ẹ bá rí tó bá ṣoògùn owó tó ṣètùtù ọ̀la tó wá jẹ́ fún un àti kọ́mọ pé yóò lówó àsìkò ẹ̀ ti fẹ́ẹ̀ tó kò ṣe sùúrù ni. èyí tó dẹ̀ ṣe yẹn most of them kì í pẹ́ láyé most wọn kì í pẹ́ láyé látàrí most of them ló jẹ́ pé <laughs> ohun tí wọ́n ṣe yẹn máa padà kó bá wọn future ni àmọ́ ta ló ṣetán láti gbọ́ òdodo ọ̀rọ̀ bá a ti ń sọ lọ́wọ́lọ́wọ́ yìí àwọn míì tún ṣẹ̀ṣẹ̀ rìn sínú ìwà bàjẹ́ yẹn ni nítorí pé wọn ò ṣetán láti ṣe sùúrù wọ́n fẹ́ ẹlòmíì àti ẹ̀ sọ fún ẹ pé kóun ṣe tóun máa ṣe yẹ kóun lówó yẹ fọdún kan péré ó ti tóun káyé rí i pé òun lówó òun dẹ̀ operate ìgbọ́dún kan bá wá fẹ́ pé òjò àwa mọ́ òjò àwa mọ́ púpọ̀ nínú àwọn tó ń ṣe yahoo tẹ̀ ń gbọ́ yìí gbàgbèjè wọn ló jẹ́ tutù ọ̀la ni wọ́n ṣe fún wọn oògùn owó pure òṣòlẹ̀ pure náà ṣe fọ́pọ̀lọpọ̀ wọn lọ mú pátá obìnrin wá lọ gọ́yìn obìnrin wá ẹ lọ gọ́wọ́ wá ẹ lọ gẹ́sẹ̀ wá ẹ lọ wórí wá nínú yahoo oògùn owó pure òṣòlẹ̀ náà ṣe fún wọn lẹ́sẹ̀ rí ń gbà míì ìmí àgbo bí ajákú ni ìmí àkọkú bí àkókò adìyẹ ìmí a máa dún bí ẹran láìpẹ́ ìmò fídíò kan ìyẹn dẹ̀ dúró báyìí sára òpó náà ó dẹ̀ lárí mọ́ kó mọ̀ ìmí a páàkì mọ́ mọ́tò báyìí sáàrin ọjà a máa kígbe rárá ni nítorí pé àwọn èèyàn ṣàfẹ́ là at cost ayé tá a wà yí ayé tí ò lọ bí ọ̀pá àpọ̀n ni yorùbá ní ìgbà ò lọ bí èrèrè ìgbà ò lọ bí òrèrè ayé ò lọ bí ọ̀pá àpọ̀n àwáyé kú òsì a ṣe tiwa tá a ṣe inú ẹ̀ á kú òǹbẹ̀ ni àwọn kan ti ṣe bẹ́ẹ̀ lánàá Abíọ́lá dà òun rí lọ́nà ẹ̀tọ́ ó ná sọ́nà ẹ̀tọ́ kò ṣoògùn owó òun wá dà gbogbo tó kó jọ nígbà náà bó ṣe ná fáráyé tó òun dà ikú padà pa ni gbogbo tábàṣà kó pamọ́ níbo ló wà àwa táwa lójú ẹ náà sì á padà dìtàn lọ́la ṣó wá yẹ kẹ́dà kan máa gbẹ̀mí ẹ̀dá ẹgbẹ́ nítorí pé ó sáfẹ́ lówó láyé. mo sọ pé kò yọ ọmọdé lẹ̀ kò yàgbà sílẹ̀ kò sẹ́ni tí kì í ṣe mọ́ nísìnyí tá ayé bàjẹ́ dé sí gbogbo àwọn ọmọ tó jẹ́ pé láyé láyé ìjọ́hun láyé ìjọ́hun bàbá wọn àtìyá wọn sì fún wọn lówó oúnjẹ gbogbo wọn ni wọ́n ti ran dúmọ́ mọ́tò láláàsì tí wọ́n fẹ́ gùn táwọn náà ti ń lọ ṣètùtù ọ̀la àbí kí ni ká ti gbọ́ ọ ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún tó ń ra jíìpù ọmọ ọdún méjìlá tó ń kọ́lé ńláńlá tínú àwọn òbí ẹ̀ dẹ̀ ń dùn kò sì níṣẹ́ kan tó ń ṣe pàtó oògùn owó iná ni ibi tó sọ báyé ìjẹ́dé báyìí kò wá yọ ọmọdé lẹ̀ kò yàgbá lẹ̀ mọ́ kò sẹ́ni tí ò lè ṣe mọ́ ẹni tó dẹ̀ máa lò ó lè jẹ́ èèkàn nínú ẹbí. E tí wọ́n á fi pa ẹbí yẹn lẹ́kún bírù tó ṣẹlẹ̀ sí Timothy Adégòkè kì í ṣe ìyá àti bàbá ẹ̀ nìkan ló pa lẹ́kún kódà wọ́n pa gbogbo ará àdúgbò lẹ́kún torá ìmọye opó lọmọdékùnrin yìí ń fún lówó lóṣooṣù àìmọye ẹni tó jẹ́ single mother ni ló jẹ́ Timothy ń fowó ránṣẹ́ sí lóṣooṣù àìmọye àwọn aráàlú Timothy ń fowó ránṣẹ́ sí lóṣooṣù lónìí olùrànlọ́wọ́ wọn adédọ́yìn ti dẹ̀mí ẹ̀ lógbòdò àtàdédọ́yìn àtàwọn ọmọlẹ́yìn ẹ̀ nítorí kíni torí pé aṣáfẹ́ lówó lọ́wọ́ àfẹ́ là àfẹ́ dẹni pàtàkì láwùjọ ṣé èyí tó wá gbẹ̀yìn adédọ́yìn dáa pẹ̀lú gbogbo pò tó ní pẹ̀lú gbogbo yìí tó ní káàkiri ayé ló ti tẹ́ kiri báyìí kódà kí wọ́n rìlíìsì ẹ̀ lọ́la ìlú wo l'Adédoyin fẹ́ rìn sí náà ẹ sọ fún mi akẹ́rù sàbíráwá lòun kó nàìjíríà tó rójú tì í pọ̀ òun lamẹ́ríkà níbo náà ti gbọ́ ròyìn Adédoyin lamẹ́ríkà àbá lòun sá lọ sí London lòun fẹ́ sá lọ níbo ni wọn ti gbọ́ ròyìn tú pa ní London ó dẹ̀ lè sá lọ China o. Oh bóyá wọn ò tí ì rẹ̀ ní gbọ́n tó ṣe ní China àmọ́ láti China láti Korea láti Japan àìmọye àwọn tó máa ń pè mí dá sọ̀rọ̀ tó máa pè wọlé bàbá gbàgede ẹ̀rọ afẹ́ dá sọ̀rọ̀ Adédoyin yẹn ni láti China la definitely kò síbi tó lè rìn sí ní the whole world torúkọ ti bàjẹ́ nítorí pé ájì àmúhálà àwa náà fẹ́ di a fẹ́ di ẹni táyé máa mọ̀ a fẹ́ di ẹni tí wọ́n máa gbá àga ẹ̀ kúrò lẹ́yìn bọ̀ síwájú a ti gbàgbé kádàrá ẹwà ọmọ kéékèèké yìí ṣe é rántí ní twenty twenty two January àwọn ọmọ méjì tí wọ́n lọ pe Sofia jáde lé wọn wọ́n ní kọ́mọ yẹn sí ẹ̀wà àti ẹ̀ lóun wà nù ó dẹ̀ ṣe ẹ̀wà lọ́wọ́ ní kíchìn ó ní bó ṣe jáde tó fi ẹ̀wà tó ṣe lẹ̀ kò yé òun ó lọ́ọ́ bá wọn àtìláwí lẹ́yìn táwọn yẹn bá sùn tán wọ́n tún du bí ẹni du ẹran wọ́n gé orí ẹ̀ kódà wọ́n jó àwọn ọmọ kéékèèké ní nàìjíríà kan náà táwa yìí nítorí oògùn owó wọ́n wá bí wọ́n pé kí lẹ fẹ́ fi tẹ́jọ́ ìṣe wọ́n láwọn fẹ́ fi ṣoògùn owó ni báwo lẹ ṣe fẹ́ lò wọ́n láwọn sọ pé káwọn fi mílíìkì lò ó níbi táyé táyé bàjẹ́ délé nì níbi táwọn èèyàn torí oògùn owó bayé jẹ́ délé nì ṣé ẹ rántí kéèsì yẹn January twenty twenty two àwa wo èjì gbogbo àwọn ọmọ yìí kò sí ìtọwọ́ twenty years inú wọn tó ń ṣoògùn owó láyé àtijọ́ ńgbà táwa ń gbọ́jú tá a mọ tó ń jẹ́ òṣòlẹ̀ tá a gbọ́ rí àwọn àgbàlagbà tó ti bímọ tó tó ní ọkọ lọ làwọn mọ̀ tí wọ́n máa ń ṣẹ́ṣó kì í sáwọn bọ́ìsì àmọ́ lónìí bó bá ṣọ́ra <laughs> bẹ́ẹ̀ yóò bá ṣọ́ra ọlọ́mọ àjẹkọ́ rálọ̀ ẹ̀kọ́ mára bọ̀ ẹ̀wọ̀n ẹ jẹ́ ẹran yín létí àwọn boys yẹn ni. Speaking to Galaxy TV News, they say they were inspired following a clip they watched on Facebook. They however regret their actions. When we meet, he also ah, let us, I want to use that girl. The guy, the guy is very simple. The guy is very, me, I'm, I'm dating her before. I have saw the post before. Yeah, mm, they call the platform as, as Ogun Awon Soleto Daju on Facebook, and I screenshot them. And I, I show, I show her that how pé how to use the how mm, the way that we can and I said ah this one is simple let us use this one the money like the three thousand naira it is my first time I'm doing this and I don't I don't feel happy because you should be you should be careful about the friend we want to we want to live with. Well, I told Mr. Kim that ah, Sofia comes to my house and we are we have talked. We are, she have accept my request that we shall we should be dating. I, I tell Mr. Kim in that, in that time. Second time, I told, him, I told Mr. Kim that Asobia came to my house. And he, he just tell me that that girl, you know, is not a good girl. Let us use her. That Mr. Kim tell me that he have something in his, his phone That's called Oshole. That's called Oshole. And uh, I'm not say that Oshole. Where you do seen it? He said that is is in it on Facebook. Mustakim told me that I should I, I should hold uh, her hand, and suddenly, when Mustakim told me that I should hold her hand, I said that. Ah, so uh, let us leave that this girl. Osha, Mustakim told me that make I don't be panic. Well, let we let we do it. Mowa, uh, eh, I sit on Sophia, and I'm, I'm I take her hand. to play. Suddenly, Mr. Kim take knife to drag our neck. When he's dragging our neck, I'm, I'm trying to collect that knife from Mr. Kim. That knife cut my hand. So uh, after that, cutting my hand and cutting my leg. Suddenly, when I seen, when I, I just want to drag that knife with Mr. Kim, uh, uh, uh, uh, see the thing that I see that that guy just fall down and she she can't talk again. She's not. She can't be alive again. The PPRO says at about 3 a.m. on Saturday, the suspects were seen burning a human head in the port, an act that led to their arrest. It calls on parents, religious bodies to live up to their responsibility in the upbringing of their wards. And they confessed that the head belongs to a lady, simply known as a uh, time they are husband and wife and they one of the sorts of the body and that the deceased visited them his wife cooked for her after eating the lady fell asleep in the early hour of saturday which is twenty ninth of uh, january two we have an information from uh, the head of uh, security, uh, the local security at Okearegba area, that uh, four young boys were seen burning something in a local port in Okearegba area at about 3 a.m. This rose their suspicions and they quickly uh, lodged complaint at our uh, division, divisional headquarters in Adaton. Upon the information, The DPO at that time Division quickly led his men to the scene where three of the suspects were arrested. The fourth one escaped. On interrogation, the three arrested one confirmed to us that what they are burning is a woman head. And they confessed that the head belongs to a lady, simply known as a uh, uh, Sofiat Kehinde, a 20-year-old girl, and that the, the, the, the, the deceased happened to be a girlfriend to one of them by name Soliu Majekodunmi. It was this Soliu that lured the girl to an abandoned building where they skewed the neck of the victim and after killing her they use a cutlass to cut off the head when after cutting off the head they pack the remaining dismembered body of the victim into a sack and dump it in an uncompleted building. The three of them were taken to the, to the station and uh, on it, on the further interrogation they made us to to to realize that they want to use it for money making rituals having gotten the information the commissioner of police ogun state police command cp lanre bankole directed that the escaped one must be hunted for because none of them none of them must go unpunished following the cp directive the DPO and his detectives launch a very serious manhunt for Majakodunmi Soliu and uh, in about two or three hours we are able to get him arrested in his hideout. The four of them, they are here. They have confessed to the crime. The pot you are seeing in front of them, that is the pot they use in burning the head of that innocent young girl who was cut down in her prime simply because some people want to get rich quick. It's a very, very disturbing incident because this can only be described as the superlative degree of callousness. It is despicable and uh, it is barbaric. At this, at this time. This orúkọ tèmi ni bẹ̀rùnà sọ́kẹ́wò. báwo lẹ ṣe jẹ́ sí Sọfiat. àbílẹ̀ kẹrin mi ní Sọfiat. ẹ ní nígbà tá à ń sọ̀rọ̀ ká tó bọ́ sí orí afẹ́fẹ́ ẹ sọ pé ẹ mọ ìkan nínú àwọn. fọ́ọ̀mù sẹ́kì. báwo ni wọ́n ṣe jẹ́ sí i báwo ni ẹ ṣe mọ̀. àfọ́ọ̀mù sẹ́kì yẹn láti bí ọdún kan sẹ́yìn so òun ló sọ pé boyfriend òun ni bóun fẹ́ àwọn ẹni ọ̀dẹ̀ máa wá sí ibà ìbí alẹ́ kọ̀ọ̀kan ó máa wá sí ibi àfáàmù sẹ́kì last man nígbà tó ti dé sáyókútà náà ó máa lọ sí mọ́ọ̀sì ọmọ ẹni so ìgbà tó adúmọ̀ mi lọ kó máa lọ sí mọ́ọ̀sì yẹn mọ́ dáa kó máa ti ọmọ ẹjọ́ ṣe wọléwọlé kó máa lọ síbẹ̀ mọ́ so ìdẹ̀ fi lọ síbẹ̀ mọ́ tọ́mọ ẹnu ìdẹ̀ fi wá sí ibà nǹkan tó jẹ́ ìyàlẹ́bí fún mi pé ó jẹ́ pé ọmọ ẹ ló ṣekú pa lánàá tí mo rí ní nǹkan tó wọ́n dà mí tó wà tí kan máa rìn pẹ̀lú mi ò dẹ̀rí òun àti ẹ̀ pẹ̀lú kọjọ sọ̀rọ̀ mo lè kò sun tarí pẹ̀lú mi ò sun tarí ọ̀sùn tarí ọ̀fẹ́ lè dá wa lóró ni o kò sun tarí rárá. ṣe eléyìí tó ṣẹlẹ̀ yìí ẹ sọ pé ẹ mọ́ mi ẹ gangan gangan pé torí health condition tán ní ni pé wọ́n ti gbé wọn kùn ní. ẹ torí à lè sọ fún wọn kókò má dẹ̀ ṣe dé kókò má ṣe di méjì wọn la ṣe pọ̀ wọn pẹ́rẹ́ǹtì wọn kó wá gbé wọn kọ́ lọ gbé wọn lọ́mọ bó ṣe máa tọ́jú ọ lọ torí pé wọ́n ná patẹ́ṣọ̀ ẹ bá lọ sọ fún àwọn ọmọ kéékèèké gbogbo èjì àwọn ọmọ mẹ́rẹ̀ẹ̀rin kò sí tó wọ twenty years nù wọn wọ́n bi wọ́n léèrè pé kí ni wọ́n fẹ́ fi orí yẹn ṣe wọ́n láwọn fẹ́ fi ṣoògùn owó kò yọ tọkọláyà lẹ̀ o ọkọ àtìyàwó táwọn náà ń bá àwọn tí wọ́n ń ta oògùn owó tí wọ́n ń pa èèyàn tí wọ́n ń kún tí wọ́n ń tà fún wọn lórí olóògùn owó yìí náà ni In less than two weeks after the parade of four teenagers arrested in connection to the murder of a young girl in Abeokuta, the Ogun State Police Command has again paraded another suspected ritualist. This time, they are husband and wife, and they were accused of killing a friend of the wife who paid them a visit in their house. The police Relations officer says one of the suspects has confessed and narrated how they killed the innocent lady, sold her head, and kept some vital parts of the body. During our interrogation, the husband confessed to us that the lady in question happened to be a friend to his wife and that the deceased visited them. His wife cooked for her. After eating the lady fell asleep. It was while sleeping that his wife strangled her to death. And uh, after that, he dismembered the body. The husband also confirmed that the victim was murdered in their room, but the illicit act was carried out by his wife. When I entered into the room, I discovered that my wife has killed her visitor and has cut off her head. I asked her why. She said the lady has offended her. The person who bought the head came from Ibadan and his name is Oluomo. He is my friend and he approached me for such, but I said I couldn't get it. But I didn't know that my wife had the plan to get it because she asked me about the amount the person was willing to pay for human head. and I said seventy thousand naira. mo ní mi ò ní wálé olùfẹ́ máa ní seventy thousand mi ò mọ̀ pé kí ni ẹ ṣì wà ní mind ẹ̀. mi ò ṣe rí òun. I have never done something of such before and I didn't do this. The police relations officer promised residents that the suspect shall be duly prosecuted. He frowned at jungle justice and cited the case of Ojado where some suspected ritualists were set ablaze by angry mob. Why the investigation into this case was going on. ẹ̀yin olóògùn owó ẹ̀yin tẹ́ ẹ ṣe gbèrò àti ṣe àbẹ́yìn <laughs> tẹ́ ẹ ti ṣe ẹ wá túbá lénìí kò sí kankan ń bẹ̀ o ikú ló wà ń bẹ̀ kò sí ní tó ń jẹ́ bẹ́ẹ̀ àjọ̀nú lásán ni yorùbá bíbélì ní ilé tí a bá fi tọ́mọ onírì ni ó padà wó o gbogbo ẹni tó bá gbọ́nà ẹ̀bùrú tó jẹ́ nú ọ̀nà ẹ̀bùrú ẹ̀ ó gbẹ̀mí ẹni ẹlẹ́ni àpòpọ̀ ẹni ẹlẹ́ni lẹ́kún bó o bá fi dà pààyàn wọ́n padà fi dà pa ọ́ gbẹ̀yìn ni o yóò sì ṣẹlẹ̀ síwọ àti ìrandéranderanderan ẹ̀ ẹ jẹ́ á wo fídíò yìí ká gbà kìlọ̀ ẹ máa bá mi ṣí ẹ̀ fáwọn èèyàn bóyá wọn ajẹ́wò wọn ronú ẹ wo ẹ wo bí Tádédoyin parí ẹ̀ sí ọmọ òjì aráalé kò járó oko bó tiẹ̀ ti òun kò jẹ́ pé àwọn agbófinró lè mọbi tó wà kó má fẹ́ mú àmọ́ tí mo mọ̀ dájúdájú ni pé kò sí béèyàn ti lè lágbára tó tó lè ṣetán lọ́hùn ẹlẹ́dàá bọ́lọ́n ṣetán láti mẹ́ta kan kò sájàbọ́ bọ́mọ Adédoyin ún ọdún láyé yóò padà jẹ́rùn ògùn gbẹ̀yìn bí Moshood ọ̀rẹ́ ọmọ Adédoyin bó lẹgbẹ̀rún ọdún láyé ẹrù Ògún ni ó padà jẹ́ Esther Sigor kò síbi tó lè gan sí o ẹ sọ fún pé Ọlọ́run ó padà mú jọkàn ni tó ibi mo rí dére o ó tán lẹ́nu lónìí ó kù síkùn ẹ wájẹ́ àgbà kìlọ̀ Ọlọ́run ẹlẹ́dàá kò ní já kó sọ́wọ́ àwọn apanirun yìí o tá a nípa afiniṣògùn owó láyọ̀ o kó ṣẹlẹ̀ ẹ ṣe rí ọmọ aráyé ẹ wá gbọ́ ọ̀rọ̀ yìí tún lè gidi gan ọ̀rọ̀ yìí mà lè ó gbẹnu tán. ìṣẹ̀lẹ̀ ńlá lè ẹ jẹ́ ká jọ̀bọ̀ ojú wo ẹ jẹ́ ká jọ̀bọ̀ ojú tó tá a fà sókè tó yí dó borí bọ́ba ayé orí kò ṣẹ̀yìn ọlọ́run bọ́ọ̀mù ara ayé bá ṣiṣẹ́ ibi tán wọ́n á túmọ̀ ní pẹ́jálẹ̀ jáǹjẹ́ sanra olódùmarè ó máa fi àkọ́kàn jẹ dá ènìyàn ló sọ̀ra wọn dá tún ní dá ẹ máa wí pọ̀lẹ́ ẹ máa wí pọ̀lẹ́ ènìyàn. máa wí pọ̀lẹ́ ènìyàn ṣòro ìṣẹ̀lẹ̀ yìí gàlágà jù máa yá àfi ṣàríkọ́gbọ́n èyí tún jẹ́ tuntun lábẹ́ ọ̀run kàyéfì ń lọ ròyìn jẹ́.